اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب نعم، لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك فيها خالدون يوم يوم يبعثهم الله فيحلفون له كما يحلفون لهم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون àtúndà ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrẹ ga lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba ọba aláàánú ọlọ́run ọba ọba tó láàrẹ ga استحوذ ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز àbí òbí ṣe bá mi. Àtẹ́yìnbù kọ̀wẹ́yìn ní ìrìn rẹ̀ nígbà ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وادخلوهم ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا àtúndáwà ọ̀fẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrẹ ga lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba tí ó tún ṣe ń rọrùn fún wa látún ti pàdé ara wa lónìí láti wá máa tẹ̀síwájú níbi ẹ̀kọ́ tá à ń kọ́ látinú tírà ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún níṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu ẹ̀kọ́ mìíràn òun la tún fẹ́ kọ́ lónìí ọlọ́run ọba ní yá ayúhà ńlábí náà àmànú mọ́pẹ̀yìn olùgbàdú òdodo ọlọ́njà wà ìdá náà jẹ́ ìtumọ̀ rọ̀túlà bá fẹ́ báyìí ránṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ báyìí náírà wa ọlọ́run ọba ní pé síwájú kẹ́ tó sọ pé ẹ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ nǹkan kan síwájú tí ó jẹ yóò jẹ tí ó fọ̀ yín má sàárà ń nì yóò sọ di ẹni tó lẹ́tọ̀ọ́ sí àti bá nábì sọ̀rọ̀ kọ̀ọ̀kan kí nìyí tọ́lọ̀ ń fi ní kí wọ́n máa ti sàárà àtiwájú. torí pé ẹ ti sàárà síwájú yìí àwọn aṣọ nínú wọ́n tún sì mú wọ́n ní pé ẹ má ní pé káwọn àfáà máa fún àwọn èèyàn máa fún àwọn àfáà lówó àdúrà máa wọ́n ní ẹ̀rí wípé ẹni ọba mú wájúwájú àwọn àfa ọ̀rọ̀ jẹ́jẹ́ náà ní máa sọ ọlọ́run bá yìí sọ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ bá ìránṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ pé kódà kọ́ sọ́pà nínábì ìránṣẹ́ ọlọ́run lókè iṣẹ́ ta wá làwọn àfa ń jẹ́ wọ́n níṣẹ́ ọlọ́run ọba náà ni tó bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ bá àwọn àfa sọ̀rọ̀ kàkọ́ jì mú lẹ́nu wọn ni o. alọ́bí nìkan kan ń ṣe ju abẹ́rẹ́ nìkan ṣe sùn wọ́n ní owó jẹun fún wa ẹ̀lẹ́mí ọmọ rẹ̀ gbé jẹun pé kọ́ra nípa ní gan ló sọ bẹ́ẹ̀ oníbẹ̀ bá fẹ́ bá ràn ṣe ọlọ́mọ bá sọ̀rọ̀ ẹ ti sàárà ṣáájú ẹ mú sàárà wá ìjẹ́ ẹ̀rẹ̀ ilé oúnjẹ tí mo wájú láti ẹ̀ẹ̀kan ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ náà wọ́n sọ ìwà àtọ̀rọ̀ fọ́lọ̀ ìwà àjẹ̀dínkàn ọlọ́mọdé àsọ̀nù àwọn èèyàn kan wọ́n ti sọnù wọ́n láti tẹ́bi ẹwọ́ ahọ́wà àkọ́ omi Ọlọ́run ni ẹ má tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn ènìyàn kan tó ṣe kí wọ́n ti sọnù tipẹ́tipẹ́. Wà á dọ́nù jẹ̀sìnrọ́ àìmọye ènìyàn làwọn tó ti sọnù. Wọ́n ní pé ń tọ́lọ̀ bá ní kí wọ́n máa mú wá ń bí. kí wọ́n máa fa ànábì ń bí sọ̀rọ̀ ó ṣe déédéé owó táwọn àlùfáà ń gbà lóde tí exploit àwọn ẹ máa wò wọ́n àsọdàkọ̀ ànábì wa Muhammad sọ̀rọ̀ kì í jẹ kì í ẹni tí ń tẹ́ báyìí tó báyìí lè ò ní mọ́ ẹbí rẹ̀ ní mọ́. torí pé as-sadaqatu la tahillu li ali anábì ní òun àtàwọn ẹbí òun sọ́dàkọ̀ lẹ́tọ̀ fáwọn sàárọ̀ lẹ́tọ̀ innama hiya awsaqun náà ìdọ̀tí ara àwọn èèyàn ìdọ̀tí táwọn èèyàn bá wá yọ kúrò nínú dúkìá wọn ọjọ́ ìjà ọmọ jẹ torí pé ìyẹn ní ọ̀fọ̀ nǹkan ní wọn mọ́ òun ní ọ̀fọ̀ dúkìá wọn mọ́ òun ní ọ̀fọ̀ owó wọn mọ́ nígbà ń yọ òun lọ́wọ́ wọn á mọ́ ó túmọ̀ sí kò ìdí ni ń jẹ ẹbí èrè ń jẹ ìgbà owó àwọn o àbí sì máa àpò ṣé ọlọ́mọdé àṣọ ìdájọ́ yìí ọlọ́run mú wá láti bu ọ̀wọ̀ fún ànábì Muhammad ọlọ́run ọba mú wá láti kọ́ àwọn mùsùlùmí ìgbà náà ní mímọ̀ lu ẹ̀kọ́ pẹ̀lú ànábì sọ̀rọ̀ ọlọ́run ọba mú wá láti lè bá ààrẹ wọn lórí mímọ̀ pé a máa náwó sí tọ́lọ́run torí sọ́dá kọ̀tẹ́ bá kú fún ànábì arẹ́bí òdìdẹ kò ní náà yóò wá wo aláìní nínú àwọn mùsùlùmí yóò wá fún un mo rò pa àjọ mi yé ilé ìjọ jẹ́ kékeré rí nínú Islam lọ́wọ́ bẹ̀rẹ̀ Islam tí ẹnìkan bá kú tí wọ́n á rí ìgbà tí wọ́n pè ń fìlà tí wọ́n bá ilé sọ fún ànínábì wí pé ẹni yìí gbèsè wà lọ́rùn rẹ̀ ànábì òní kìrùn sílá ànábì òní sọ pé ó ti di kẹfẹ́ yóò ní ẹ̀yin mùsùlùmí ẹ lọ kírun sílá ṣùgbọ́n mi ànábì òní kìrùn nígbà tó wá yá tí wọ́n wá sọ fún ànábì bẹ́ẹ̀ wípé ẹni yìí tó kú ọmọ jẹ gbèsè ànábì padà wọn sọ nípa èmi gangan mọ lẹ́tọ̀ọ́ sí jẹ bí ẹ lọ èló ni gbèsè tó jẹ iye báyìí ẹ lọ yọnu wà wà mùsùlùmí dàpọ̀ ọba sówó kan àbí dúkìá kan ti ń bẹ lọ́dọ̀ ànábì sọ níbo ni ó ti yọ ẹ dáhùn tẹ bá fẹ́ bá ràn ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pàkọ́dì mú báyìí ọlọ́run ní sàájú torí ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afọ òní tafsiri tàbí tí mo gbé síwájú ibùn tafsiri àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ tafsiri tẹ́rì wọ́n ní ẹnìkan kan ò lo àyà yìí rí nínú àwọn mùsùlùmí tí ìbá ti ọba torí wá já láàánú ìmújẹ́tò ẹ̀ náà rẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ni kan bá ní fàkọ́dì mú bẹ́ẹ̀ni àdé ìnàjẹ̀ wá kún sọ́ra kọ̀ làwọn ọba lò ẹ sọ fún pé dájọ́ ni ti parẹ́ torí àyà tó tẹ̀lé náà lọ́n ti parẹ́ alani dáálíkà ọyẹrùn ńlá kún alani kẹ́ máa ṣe léyìí òun ló dáa jù fún mi kẹ́ máa ṣe léyìí òun ló fọ̀ yín mọ́ jù wàlọ́ọ̀hún. تجدوا فإن الله غفور رحيم ọlọ́run ní sẹ́ẹ̀ bá ọrụ, فإن الله غفور رحيم ọlọ́run ṣàforíjì fi ń tọ̀ dáná ó túmọ̀ sí wípé kí mo ó tó lè wáyé ọ̀ràn yẹn ní kíyàn ti síbẹ̀ torí síbẹ̀ ní àríbẹ̀kọ̀ pàápàá yìí tó bá ṣe àṣe ètò láti ṣe bẹ́ẹ̀. mímú sọ́dákọ̀ wá bẹ́ẹ̀ sátóbà nábì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀ràn èèyàn nígbà tó lọ sọ ni أن تقدموا بين يدي فإذ لم تفعلوا وتاب الله عليكم فأتموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون. الله ọwá ní àṣfàkọ́tún ṣẹ́rù ń yí ni a ń túkọ̀ dìmú báyìí na yádá lẹ́sẹ̀wà kan sọ̀rọ̀ kọ́ wípé tó lè bá nábi sọ̀rọ̀ kẹ́ẹ̀ máa lẹ́ẹ̀mà kọ́kọ́ ti àwọn sàárà síwájú ń torí pẹ́rì fún òṣètàn àti bá sọ̀rọ̀ jẹ́jẹ́ bàtà ọlọ́run ti gbà tuntun báyìí ṣé ẹ rí ọlọ́run ọba ọba tó láàrẹ ga nínú Al-Qur'ani láàyè tọ́pọ̀ ní ti mọ́ ní láàyè kálí fún lọ́wọ́ nọ́ọ̀sán láàtò kálí láfún nọ́ọ̀sán ní làwùsà ọlọ́run ní ààlà nǹkan kan bẹ̀ nìkan lọ́rùn àti tó nípa nítorí ọlọ́run ọba ọba tó láàrẹ ga bá rí pé yóò lè fáwọ̀ ẹ̀dá kì gbé kọ́ wa lọ́rùn ìyẹn máa túmọ̀ sí wípé gbogbo òfin àti ní tó bá ti lè gbé kó a lọ́rùn yìí tá a lágbára rẹ̀ ní ìrọ̀pá agbọ́miyé torí eléyìí tí a bá ti lágbára rẹ̀ kò ní sọ yìí pé dandan páálí ká ṣe ní tó bá fi wá ní dandan páálí ká nǹkan kan ó mọ̀ pa lágbára rẹ̀ ní ìrọ̀pá agbọ́miyé lọ́lọ́run fi ní ìgbà táwa rí pé ẹ̀rù ń bà yìí agbára yín ọ̀gá pàtàbà lọ́hù aláìkún ọlọ́run dá tútú bá yín fàáfí mú hmm. mú sọ́rọ̀ ọlọ́ni bá àfi mú sọ́rọ̀ ẹ̀yà máa tínú fọ́lọ́ ohun nàró asọ̀rọ̀ ọ̀rún jò ní ta ní ọ̀ràn mi lóde pàtàkì kan tó wà fún un. níta sọ pa àrùn jọ́nà ó pọ̀ rí ẹ̀ pataki kan rán mi pàtàkì kan tó wà fún un. máa ń sèyàn mọ́ lọ́wọ́. صل صلاة التي àbá àìsàn ta ní ọ̀sọ̀ tó mọ pàtàkì mi fọ́yà ìgbọ́ tẹ̀nìhá nílé oṣù mi àdúgbò sọ mi à irun ìgbàtọ́lọ̀ wọn ròyìn àwọn ànájì rẹ̀ lọ títí títí àwọn tó wá lẹ́yìn wọn tó níwèé kírun kí lọ́lọ́run ló ṣe fún ẹni fàṣáwò fàyẹ nà ọ̀hún nà ọ̀yà ọlọ́mọbí àjẹmí àtún. ọlọ́ni fàákí mùsọ̀lá ẹ máa kí mú fọ́lọ́wọ́n ọba ọba tó láàrẹ́ ga wà á tù zàkà ẹ máa yọ zàkà tọ́jọ́ ọ̀nà yẹn. mi ti yé zàkà ìyẹn ni orí àánú ọlọ́ni ẹ máa yọ. wà á fi ẹwọ́n lọ́ọ̀hà. ẹ tẹ̀lé ní tọ́lọ́run bá ń wí ọlọ́run ọ̀wá dákẹ́ ń bẹ̀ kí ló tún wá sọ. Ọlọ́run ní ẹ máa tẹ̀lé òun ẹ máa tẹ̀lé ànábì òun. Àwọn èèyàn kan wá dé láyé òde òní. Wọ́n ní kò sí ní tọ́kàn àwọn pẹ̀lú tánàbì bá. Àlùkùránì sàǹgìlì kìí tẹ́bá wá sọ fún wọn wípé nǹkan báyìí lẹ̀ sí orí nǹkan wọ́n ní oṣù náà lọ́wọ́ ara àbìsí náà àti wàhálà tí ń rí èyí láyé nì sí síbẹ̀ náà ibẹ̀ kan òun ló fáwọn tí wọ́n ní oṣù káfọ́ ara débi ẹ̀ nǹkan sí inú kùránì àdéhìí lọ́dún mọ́ wá ẹ̀mí ọ̀gbáyùn ó túnmọ̀ sí pé kálukú kan máa gbà yìí tó bá wù ú tí wọ́n bẹ̀rẹ̀ tó bá wulẹ̀ hàn àdúgbò bẹ́rẹ̀ àmọ́ èmi dáńté ni àwọn èèyàn ní àyà tí ẹ̀rí ẹni àìmọ̀kan ní dára mọ́ ọ̀tà àmì tó sọmọ́ torí àbúwò ẹ̀rà wà ní ẹ̀tọ́ gba kùránì wa o kékeré o kò sí ìsìná tẹ́ bá lọ́wọ́ ìsìná ju kùránì náà ní sánàtì

àwọn kan náà ni wọ́n sọ fún wa pé ń tọ́ka fáwọn pé kùránì ni àbí bẹ́ẹ̀ kọ́ ni jẹ́míà ti ń rìpọ́ọ̀tì ọ̀rọ̀ rẹ̀ fún wa nígbà tó ṣe pé kùránì ti àwà ń bẹ nígbà tí wọ́n kọ́ á sí bẹ̀ mọ́ ni. wọ́n kọ́ láyà nẹ́nu bọ̀ wọn ò kójọ́ bá ti mú sílẹ̀ ọ̀tún wà láyà mọ́ ni. àwọn sàbẹ̀ náà wọ́n sọ pé nígbà náà ti káfà wọn pé ọlọ́run tọ́kalẹ̀ nínú ẹni tó wá gba àlùkùránì wá àbúrẹ́ àwọn àmì ẹni tó bá ti jọ́ta àbúrẹ́ rà jọ́tọ̀ tá àlùkùránì àbúrẹ́ ní jọ́ta àlùkùránì ọlọ́mọdé àsọ èsù tí ń dà àwọn èèyàn láàmú ọlọ́mọkọlá ìjọba ẹjọ́ padà lẹ́yìn o jésù ọgbà wa náà ọlọ́mọ bàbá tó láàrin gbá ní kéfà àfihàn wàhálà tó dàgbà. ẹ máa tẹ̀lé ọlọ́run ẹ máa tẹ̀lé ìrànṣẹ́ rẹ̀ ni o má ṣe yàtọ̀ nínú ẹ̀lẹ́dínlẹ́nà yẹ́kọ̀ọ́ lọ́wọ́ nàbí láàrin wà lóṣòlẹ́ إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين الله ورسله بين أحد ولم يفرقوا بين أحد منهم أولئك سنؤتيهم سوف أولئك سوف يؤتيهم أجورهم سنؤتيهم نعونا لهم أولئك سوف نؤتيهم أجورهم وكان الله غفورا رحيما. ẹ dákun jájọ àyà yìí dáadáa iná ìlàdínà yàtìfòrò náà bí láàyè dájúdájú àwọn tí wọ́n ń ṣe àìgbàjọ́ pẹ̀lú ọlọ́run wà ló sóòlé àtàwọn àránṣẹ́ rẹ̀ wàyùrí dúnà àyín yóò fàbìrin bẹ́yìnà lọ́ọ̀hì wà ló sóòlé fẹ́ sòpin aláàrin ọlọ́run àtàwọn àwọn tó bá ti ṣe ntí ó jẹ́ kí wọ́n yàtọ̀ sáwà ènìyàn lásán òun náà ní pọ́lọ̀ tí wọ́n máa ṣe ìjẹ́ ìránṣẹ́ wọn kò wá sí tí ń jẹ́ bẹ̀ ju fún wọn lè sọ fún alúpẹ̀ ẹni tọ́lọ̀ ń sọ fún mi yìí sẹ́mọ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì pírọ́bílẹ́mù tí wọ́n ní pẹ̀lú ànábì wa Musa nù tí wọ́n bá sọ fún kìnnìkan fún Musa Musa ní ẹjẹ́ lọ bọ́lọ̀ léèrè tí ń bá bọ́lọ̀ ọba léèrè ń tọ́lọ̀ ń bá wíwà tọ̀ fún un yóò sì lọ yóò sì dé yóò lòun àtọ́lọ́run ti sọ̀rọ̀ àwọn ah! òfin ah, ìwà àtọ́lọ́run sọ̀rọ̀ nígbà tí wọ́n ń bọ́ lọ́run sọ̀rọ̀ wọ́n sọ páwọ̀ ọ̀sọ̀rọ̀ gbé wọn lọ́nu dákun ọlọ́run tí ẹjọ́jọ́ máa ń sọ̀rọ̀ ó kó a lọ bí dẹ́ẹ̀dì máa ń sọ ò táwa náà wà á gbọ́rọ̀ bá ti gbọ́rọ̀ rẹ̀ wọ́n lè débi pé wọ́n ti kọ́kọ́ sọ pé àyìn náà lọ́ọ́ tánu ó fọlọ́ hàn àbá ìgbàgbà tí èsì kọ̀rọ̀ tí èsì ipá alálàárí ó fọlọ́ hàn àbá ṣùgbọ́n ti lè kìí sọ̀rọ̀ fọlọ́ hàn lọ́wọ́ ni wípé ọlọ́run tí wọ́n bá sọ̀rọ̀ ni àwọn náà fẹ́ bá èsì pé ọkàn wa ń ọkàn wa ń parọ́ fún ẹni tó wá lọ bẹ́ẹ̀ sòpin yàrá àmì ọlọ́run àtàwọn ọ̀lẹ́sẹ̀ rẹ̀ yóò ṣòfò torí pé tó bá ti nígbàgbọ́ nínú tí náà ń ṣe ọlọ́run ọba ń wí ó sì mọ̀ pé kò déédéé wí ọlọ́run ló ní òwì nígbà náà bí Ibrahim sọ fọmọ rẹ̀ pé òun ńlá là pé òun dúnbù rẹ̀ ọmọ rẹ̀ sọ wípé rú àláwò ní ó ní ṣe ń tọ́lọ̀ òun pa láṣẹ lọ́sọ̀ tó rọ́mọ̀ pé bàbá òun ò lè dá nǹkan kan sí àfàṣẹ ọlọ́run واختار موسى قومه سبعين رجلا فلما أخذتهم الرجفة فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي بها من أه، أه. تشاء أنت ولينا فاغفر لنا فاغفر لنا وارحمنا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين عن فرعب واسب يا ذات الله بلينا عن pé ọkàn ń lọ bìkan lọ ronú sí ń fún wa. tó bá jẹ́ kọ́lọ̀ ní bọ́ sọ̀rọ̀ lóòótọ́ àwa náà fẹ́ gbọ́n rẹ̀ ẹ̀yìn alẹ́ musa ni ò lè ọya ẹ máa kálukú ìdílé kọ̀ọ̀kan máa fàyà kalẹ̀ tí ó jẹ́ representative ìdílé o tí ó wà fún ìdílé rẹ̀ lábọ̀ nítorí tí ó wà fún alábọ̀ pé yẹ òun gbọ́rọ̀ ọlọ́run lọ́wọ́ ní wọ́n bá mú èèyàn seventy ọ̀kàrọ̀ musa kọ́ mahu sábẹ́yìn àrọ́jọ́lá ọkùnrin sẹ́fúntì sẹ́wọ̀n pé ọ̀rọ̀ èèyàn sẹ́fúntì kú ò ní wípé sórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ oríkì sẹ́fúntì nù ọkà lọ. ọ̀kàrọ̀ musa kọ́ mahu sábẹ́yìn àrọ́jọ́lá níbi nǹkan. ó mú àwọn èèyàn sẹ́fúntì ó ní àsìkò tí mo mọ́ bọ́lọ́ ń sọ̀rọ̀ lójútó ẹ̀dá àjọ lọ gbogbo àwọn náà ń tẹ̀lé ní pé yẹ àwọn náà gbọ́rọ̀ lọ́nà lónìí tí ẹ̀rí ìgbà wọn gbé bẹ́ẹ̀ sọ̀lá máa àkọ́sá tí wọ́n mọ̀ rọ̀ dé fáṣù nígbà tí gbogbo jìnnìjìnnì bẹ̀rẹ̀ sí ní mú ilẹ̀ tí gbogbo nǹkan jà ààrẹ musa ní pé nǹkan dé lórí pé tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn sẹ́wọ̀n tìyẹn ló kù ọlọ́run pàdé alẹ́bùn ó sáwà ní àwọn tí ẹnìkan ò tí ì ọ̀gẹ̀ tí wà problematic torí pé tí n bá délé ní ìsìnkú mo níyàn sẹ́yìn ti tọ́ tẹ̀lé mi lọ́ọ́ ti kú àwọn ìsọ̀yìn lò nígbà náà onírọ́bìnrin ọlọ́run ọba àmì láwọ́ ṣe ta alágbára tó ní ọyìn tó bá wọ̀ ní olùṣe ọba ti pa nígbà ọmọkọ́jọ́ kú wọ́n ti tó wò ní pé wọ́n tẹ̀lé mi láwọn ṣe ta àhàlákìta omi kọ́bùlù ọba ti pa wọ́n sí wájú kí n tó kún wọn wá bí wá ìyáyà kọ́dọ̀ ọba pè mí náà tí ò ní só kọ Musa ń bẹ̀kẹ́ Musa ló kún wa lọ lé ikú torí pé lè kú lójú kó kún wa lọ àwọn ọ̀gọ́ ní wá ní ọmọ wọn ara wọn mọ́ fi tí àwọn ọ̀gọ́ ti wá kópa àwọn bàbá ọlọ́run máa ń jà pé gbogbo wọn báyìí lè kú báyìí jẹ́ sí kú jù dòdòdò gbogbo ẹja ìdáná o ìnìyí ayé láàbì tìǹà tó kà fìtínà lélẹ́yìí tòdé ń lọ rí ha máa ń kàṣà ìwádà yìí. ìṣèjú káwé yẹn ń ṣe lónìí náà ni wípé nígbà náà bí wàá rí owó àwọn tí wọ́n ní kò sínú kùránì láàfin ní ìgbà ẹ dàpọ̀ torí ìtọ́lọ́ ẹbí wọn lè rí rí kébò ní mòlídì ọ̀rẹ́ akànàbì lè tí mòlúdì wà nù kùránì tí mòlúdì wà nù kùránì ẹ̀ dáhùn nígbà tó bá jẹ́ pé tí ọba ti sínú kùránì láàní máa ṣe kí láwọ́ àwọn ṣe mòlúdì sẹ́nìkan bá ní wọ́n mọ́ ṣe mòlúdì wọ́n wọ́n ní ìpele ẹ dákun salatul fati Allahumma salli ala سيدنا محمد فاتح لما وبلغ ولا عاتم لما صلاة ما جرى ẹ̀yìn kára jẹ́ sáàmà kéèkéé tó tún mọ̀rá jù à ah, ọgbà ilé ìmọ̀ mọ̀ pé yọ́ mọ̀ dáadáa ọlọ́mọ yẹn tó fà ẹ̀yìn kára mọ̀ kéèkéé kọ́ kẹ́rẹ́ jù mọ́ wọ́n mú ilọ̀ àsàlátù rí lọ́sẹ̀ rẹ̀ wọ́n kì kò sí lẹ́mẹ̀ ẹ̀sẹ̀ dáta rẹ̀ náà ní ìdìsẹ́mbà wọ́n ti ń ṣe mọ́kì ọlọ́run wa kọ́sà àánú a bù kẹ́yìn ká tó bẹ̀ wọ́n ní wọ́n ní ká má sàsàlátù fún àná ṣùgbọ́n tó wà nù Kùránì nǹkan pọ̀ tí ò sínú àlùkùránì tẹ́ ń ṣe ní ẹ̀sùn ẹ wá máa wo ẹni tó mú nílí fàájú wa kì í máa ṣe tàbí kì í máa ṣe tàbí àwọn tí wọ́n dá àwọn fàtìmí yóò náà àwọn ni wọ́n dá mọ́lódì ilẹ̀ ṣíà ni wọ́n àwọn tó kọ́kọ́ sí pé ti mọ́lódì ànábì àwọn fàtìmí yóò náà lọ́dà lẹ́ àwọn tó dáálẹ̀ yìí ti tàbí wọ́n ti tàbí ó ti wá jẹ́ wípé ní tàbí ànábì sọ láwọ̀ àṣọ yìí pé ara tó kí é sí kó tó wá sọ lásán ó sọ fípò ń lọ lẹ́nu ànábì bàbá ànábì sí bẹ́ẹ̀ Inna alladhina yakfuruna billahi wa rusulihi wa yuriduna àìyí ọ̀rọ̀ ní gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbàgbọ́ sọ́lọ́run tí wọ́n ń ṣe ìgbàgbọ́ sáwọn àránṣẹ́ ọlọ́run wáyùn rí lónà àyànfààrọ̀ èkó báyìí àlọ́ ìwà tí wọ́n tún fẹ́ láti sòpinyà láàrin ọlọ́run àtàwọn àránṣẹ́ wọ́n lè dọ́lọ́ ní àtàwọn àránṣẹ́ yìí wọ̀yàkóólúnà nínú mi bá dé wọ́n tún máa sọ pé àgbàpá kan gbọ́ àgbà pàtàkì lọ kò tún ṣe mọ́ ó ti yáre ẹ̀wọ̀n ọlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ka wọ́n máa ní agbapá kan gbọ́ àgbapá kan gbọ́ ọlọ́wọ́n bàbá ẹ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ lọ́lọ́run ti yàn ọ̀rọ̀ ni wá yorí dúnà ayé tẹ́kìlú báyìí náà dáálé kàtàrí ńlá mọ́tò wa máa wá ọ̀nà tí wọ́n mú láàrin ìyún tí wọ́n fi wọ́n náà àbájọ para wọn tí ọlọ́ni níkà. ọlọ́ni gbogbo ọ̀kẹ́ àyìnmáyé irú wọn wọ́n kéré ni wọ́n pọ̀ ní àwọn àyàn ni kékeré. wà á tẹ́lẹ̀ náà ní ọlọ́ni ìyà tí yẹpẹrẹ èèyàn ń bẹ fáwọn tí wọ́n bá yà kékeré ọlọ́run ní sèmi والذين آمنوا بالله ورسله ولم يفرقوا Ọlọ́run ní àwọn tí wọ́n jọ Ọlọ́run ọba gbọ́ tí wọ́n gba àwọn ìránṣẹ́ rẹ̀ gbọ́ tí wọ́n ti sọkún yà láàrin ọ̀kankan. Ọlọ́run ní ẹ̀san táwọn àyẹ́ ṣe wọ́n padà gbà lọ́dọ̀ Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ Wa الله وأطيعوا الله والرسول والرسول وأطيعوا الله والرسول ọlọ́ni ẹ tiẹ̀ lọ́lọ́hun ẹgbẹ́ ọ̀ràn sọ́lọ́wọ́n ọba lẹ́nu wàrọ̀súlà ẹ tẹ̀lé ìránṣẹ́ tí ìránṣẹ́ rẹ̀ bá ní tẹ́ ṣe ìjẹ́bi sórí rẹ̀ mójútó tó bá ní nǹkan báyìí ni ẹ jìnnà sí kẹ́ mọ́ bá ọlọ́run ní jábá àwọn nípinnu òrìbò ọlọ́run bá wa parí ẹ̀. ọlọ́run bá ọba tó láàárẹ̀ gá áyà tó parí péjì tá a parí oníwà lọ́wọ́ níbi ọwá níwà lọ́wọ́ kọ̀ọ̀lì ẹ̀rùn kí láàá sọ pé súrà yìí ń sọ̀rọ̀ lé lórí ìgbésẹ̀ gbálẹ̀ tì ìgbéra wọ́n bá rí gbásùkò láǹparí ń bọ̀. kò gbọ́dọ̀ wọlé. Ọlọ́run bá wà láyé tó bẹ̀rẹ̀ ọ̀sán wa. والله بما تعملون والله خبير ọlọ́run ní gbogbo ń tẹ́ǹsì kò sí kẹ̀kàn tọ́pọ̀ àmọ́ fọ́lọ́ ọlọ́run ọba mà ọmọ alámàtàn wọ́n láàyò náà gbé ọkà mi lọ àlùyọ ẹ̀dá kò kí la ní sọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ yìí lọ kí la lóhun ìfàkáì wípé ìmú ọlọ́run ọba rọ̀ kí ẹ kárí lọ kò sí nǹkan kan tọ́lọ̀ wọn bọ̀ máa ń parí kò sí nǹkan náà bóyá a bá ṣe é ní kọ̀rọ̀ a bá ṣe ní ní gbangba àwọn tí ìjà ní àgbẹ̀wò ní sọ̀rọ̀ lónìí ọlọ́wọ́n bá ta fún ìjọ. mo rí bójú rẹ̀ ọdún ní ìlú ẹ̀mí. níbi táwa ti dúró lónìí nù ọlọ́wọ́n jẹ́ àrí máikrófóònù sọ̀rọ̀ lọ́la ọlọ́wọ́n.

méjèèjì torí pé ẹni tí ń kírun lọ́wọ́ náà anábì sọ pé kò gbọdọ̀ aláwọ̀ ẹni mọ̀tò kọjá kílẹ̀ ń wá kàkẹ́ jókòó. anábì aléwálé ọ̀sán wà ní pé kò gbọdọ̀ aláwọ̀ ẹni mọ̀tò kọ́ kọjá wọn jù wọn tó ti yé. ó wá sọ yìí tó wá sí pé ẹni tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ìrún rẹ̀ ti bàjẹ́ ẹ̀yìn wípé àwọn méjèèjì ló bá wù sẹ́mọ̀ kó tí wọ́n kọ́ báyìí ni wí bá wọn torí pé tó bá aláwọ̀ rẹ̀ kọ́kọ́ já ó ti kó èdè sí ìbànú nítorí pé nǹkan yẹn wá jẹ́ aburú tó tóbi àná ìjọ pé kódà ẹ̀yìn tàn ẹgbẹ́ amúbáyé lọ́wọ́ nínú ìwà àyà mi níbo mi ó ní tí ọba sọ́la ìrìnjẹ́ tó ń tọ́ lọ́wọ́ adúlọ́ ẹ̀bẹ̀ tó bàjọ́ mọ̀ pé ní ẹ̀ṣẹ̀ ìtọ́nù sọ́la ìrìnjẹ́ tó kódà a lè ti dáàbò tí ò bá fẹ́ gbọ́ jẹ́ mọ́sẹ̀ mùsùlùmí lẹ́sẹ̀ ọmọ sì dáadáa alẹ́ ẹnu mọ́sálásí òṣèlú sì ń gbà tó dáa sàmì sọ́la alẹ́ wa lọ́sọ́ náà tọ́ pé tó bá ṣe pé ẹni tí ń gbáwájú ẹni tí ń kírun kọjá bá máa burú tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbá dúró kọ́ máa kọjá kódà tó ṣe ké fọ́ọ̀tì ní òdìbò rẹ̀ ṣùgbọ́n tí fọ́ọ̀tì ọjọ́ ni àbí fọ́ọ̀tì ọdún làwọn bẹ̀rẹ̀ sọ́dà kó ti ké fọ́ọ̀tì ní òdìdó tó túmọ̀ sí pé aburú tó ọjọ́ wà ń bẹ̀rẹ̀ àwọn ilé ẹnì kejì wà á tó wà lọ́dọ̀ àti wọn. ọ̀ọ́kẹ́ anamísọ́lá alẹ́ wàlúwàsálàmù kì jẹ́ sọ́dà kọ̀ kì ṣùgbọ́n a máa gba nǹkan ẹ̀bùn ẹ̀bùn àti sọ́dákọ̀ àníyàn ni máa ń ṣe yàtọ̀ méjì bí ó ti jẹ́ pé àníyàn ni máa ń ṣe yàtọ̀ láàrin ọ̀ràn sí látọ̀ràn yẹn tó ti yé bó ti jẹ́ pé àníyàn ni ó ṣe yàtọ̀ láàrin àyílà àti látàrí àníyàn ni ìyẹn ń ṣe yàtọ̀ láàrin sọ́dákọ̀ ìgbà. So that is tí nǹkan kan bá wá sọ́dọ̀ ànábì ní wàlẹ́ nìkan ànábì ò bẹ̀rẹ̀ pé sọ́dà pọ̀ ní àbẹ́bù ẹ̀ẹ́dẹ̀ ní kí ẹ̀bùn ẹ̀ẹ́dẹ̀ ní pé ẹ̀bùn ojúlùmọ̀ èèyàn ìyẹn sábà máa ń fún lẹ́bùn àbí ẹni tó ṣe dáadáa kù téèyàn wòye pé téèyàn appreciate it. kẹ́rì kó tí ń yàtọ̀ síra wọn èèyàn gbé gbọ́ orókè àfúnni nǹkan àlè sọ pé sọ́dọ̀ àkọ́ ẹ̀lẹ́ àbẹ̀rẹ̀ ìbéèrè ẹni ló mọ̀ ẹ̀bùn lápẹ̀lẹ̀ ẹnìkan ṣe dáadáa sí wa àwa káàpà ẹ̀bùn lápẹ̀lẹ̀ sálà ẹ̀mí sọ ó yàtọ̀ sí sọ́dọ̀ ṣùgbọ́n àníyàn gẹ́gẹ́ ni mo ń ṣe ọlọ́run ló mọ̀ wàhálà kò wọ́n sọ́ra mọ́ àtúmọ̀tò yìí. ní ìgbà ọ̀ ọkẹ̀ ẹnu ọ̀dà àmú ti gbọ́ ìdí ọ̀là wà láàrin wa ìdí ọ̀là wà ń jà ẹjọ́ máa tẹnu lọ yá ní ìgbọ́ ọkẹ̀ Thank pé ẹ̀yin ìmáàmù tí ó bá jẹ́ ìmáàmù ní ọ̀gá sóra tẹ̀lé ẹ̀bájà tó ń gbà láti síbẹ̀ ìtọ́kẹ̀rù náà kọ̀ọ̀kẹ́ nǹkan kan àbá eléyà ọ̀tẹ̀ inú rẹ̀ pẹlẹbẹ ní bẹ́ẹ̀ni lórí ọ̀gá tí yẹn bá di ma wọ́n ní ìyá wa di ma lórí jí òwúlò nǹkan tí ò wúlò náà ni lẹ́yìn fàtíhà nínú kéwu kò tún sí tọ́sọ̀ náà yàmá tó yàn ká lórí tẹ́gbọ́n mi lẹ́yìn fàtíhà kò sí tó tún sọ̀rọ̀ yàmá tó díẹ̀ téèyàn bá ka súrà lẹ́yìn fàtíhà ó ṣe dà yóò gbàlá dà bí ọba kà kọ́ afẹ́ tì í kó sì rìn kódà kó sì mọ́ bí kódà kó sì lè dá òkè òkè kó sì lè dá kódà kó sì méjì àkọ́kọ́ tẹ̀sí méjì àkọ́kọ́ la mọ̀ lẹ́nu nínú pé a máa ń ka súrà sí iṣẹ́ méjì tó bá gbẹ̀yìn abẹ́rẹ́ kan tó jẹ́ àti kàtà alẹ́ ka súrà tó ná kò wá sí kẹ̀kan tá a lè dọ́ọ̀pù súrọ̀ fún sára ìrìnsì ṣùgbọ́n tó dáa jù ní kàkà súrọ̀ níbi gbogbo ẹ̀ kìí ṣe níbi méjì àkọ́kọ́ nìkan níbi gbogbo ẹ̀ ṣùgbọ́n kí bàwọn méjì àkọ́kọ́ kan máa dùn ju àwọn ẹ̀tọ́ bá wà lẹ́yìn wọn ní mo bóyá ọ̀rọ̀ mi clear so ìbéèrè yẹn kò kẹnu tó fẹ́ jẹ́ ọkẹnu ni àwọn àjọyé tí ò lálàáfíà so ó dáa púpọ̀ tí yẹn bá kírun kò bá àṣà yìí láti bá àṣà làṣà ibi mẹ́rẹ̀ẹ̀rin ni kí yẹn ti kà kódà kó ti kúlẹ̀ wà láwù kódà kó ti kúlẹ̀ àwọn èèyàn kà tó ti bọ̀ méjì tàkọ́kọ́ yẹn yóò gùn so lè kà kí ó tó gùn yẹn bọ̀ lẹ́yìn kí n ààyè ah, kò bá ń kọ afẹ́kì ń rárá kì ṣe pé kò bá jẹ́ kí n kò afẹ́kì rárá tí ó ti yẹ fáátì ànìkan òdìdó fún fáátì ànìkan ní tó yàtọ̀ sí súnà ní kí sọ̀rọ̀ ní tó ti yẹ fáátì hà kì sọ̀rọ̀ yẹn orígun ni tí yàn bá ta gẹ́gẹ́ yìí ò ní ìwọ̀n rárá rárá sùjúdù sáré òbí fàtíà tó ti wà ṣùgbọ́n àwọn ń ń ká lẹ́yìn rẹ̀ yẹn sí náà ni àwọn ò sínú wàjibá tó sọ̀rọ̀ tó ti. ẹ wà lẹ níbèrè mi ẹhùn ẹyà ajá ẹ ẹ. wọlé inú rẹ̀ ọ̀gẹ̀gẹ̀ àwọn aráàlẹ̀ ìjẹ̀bá sọ̀pọ̀ abẹ́bọ̀ sọ̀pọ̀ àbọ̀ ń kùn lókù rárá bẹ́mọ̀ fẹ́ fúnra wa ilé ìyẹ̀dẹ̀ ni a nìdí pọ́ǹpù láti fẹ́ yóò fi wú àfàgbà sọ̀rọ̀ ìrìn òjẹ́ náà wá lónìí o ìwọ́jọ́ ẹni ọlọ́run mẹ́rin ẹ̀dá pẹ̀já farabalẹ̀ oríṣìí ọ̀bẹ̀rẹ̀ àríyànjọ́ ọkùnrin ìwọ́n náà dáhùn dára tí olóore ni kí ẹ̀fọ́ máa jẹyàn tí ọmọ lè dáhùn àní tí mo ní ọkọ́kọ́ dáhùn náà dára tí ni dáhùn ọmọ tí ara sí olóore ni kí ẹjá jùgbò ló fífẹ́ bù yàn jẹ́ kí ẹ̀mọ́ sá fún dáhùn wọ́n ní wọ́n ní ẹ̀fọn a máa jábàálù bóò ní ó sì dà bóò lẹ̀fọn ti lè jábàálù tọ́nkẹ́ tó bá ti jábàálù gbogbo tó wà lórí ẹ̀lẹ́mí wọ́n lọ sí láàrin àṣà bóò ló ti lè jábàálù Thank you ṣé kó tó wá bọ́ sí mu rẹ̀ kò ní kọ́kọ́ bà lé níbi kankan tó bá òkú ẹ̀fọn yìí fẹ́ lè tó wá jọ bọ́ sóun mu ẹtí kí ẹ̀jẹ̀ ọ̀yá kí ni ó ṣẹlẹ̀ yóò kó parun bára rẹ̀ yóò kó parun báwọn tó wà níbẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni ẹ̀fọn bà lé tó lòun ò ní lè ó kọ lẹ́tà sí màlẹ́ríà màlẹ́ríà sì lè pààyàn màlẹ́ríà máa pààyàn tẹ́lí bá ṣe wáyé tẹ́ bá rí iṣẹ́ sàwọ́dì àbí ẹ Eh, scholarship studentship eh, tó bẹ̀ tẹ́ lọ tẹ́ bá jọ wọn nìyẹn ẹ̀kọ́ lọ sí ìdí malaria náà tí bá ti tẹ́sì fún ọtọ́ nípa oní malaria wọ́n ti pọ̀tù ẹ̀ wọ́n ní malaria ń bẹ ibi ìyá wọ́n ní malaria kò tẹ́ fún wọ́n ti eradicate ẹ̀fọn kọ́rọ́ tó lè rẹ́fọn mọ́kà lè rẹ́fọn mọ́dínà kòkòrò mi lè wà o so tí ẹ bá wá rí pé wọ́n á bọ̀ wá lọ àwọn oní malaria wọ́n ti pọ̀tù ẹ̀ tó malaria tó bá fẹ́ lọ báyìí ara tẹ́ǹtì dé ẹ̀mọ́ ní ti malaria wà ní ó kọ́kọ́ lọ títẹ̀ nítorí gbogbo yín ẹgbẹ́ malaria ara bẹ́ẹ̀ ti wáyé ọmọ nàìjíríà níyàn tó lọ́mọ nàìjíríà jẹ́ orí malaria ọmọ nígbà ọba ti pé pa ara ọ̀ka mọ́ lára wa fẹ́ máa ń sọ fẹ́lẹ̀ ní wàá mọ́ jù lẹ́nu náà mọ̀ dàn lọ́mọ kájọ tó ọlọ́run kan sànù àkókò alálàáfíà báyẹ̀ fọ́n o àmá báyẹ̀ fún mẹ́jẹ fún ọjẹ́